éfésù orí kejì nígbà kan rí ẹ jẹ́ òkú nínú ìwàkiwà àti ẹ̀ṣẹ̀ yín nígbà náà ẹ ń hùwà gẹ́gẹ́ bí ẹni ti ayé yìí ẹ ń gbọ́ràn sí aláṣẹ àwọn ẹ̀mí tí ó wà nínú òfurufú lẹ́nu àwọn ẹ̀mí wọ̀nyí ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí nínú àwọn ọmọ tí kò gbọ́ràn sí ọlọ́run lẹ́nu gbogbo àwa yìí náà ti wà lára irú wọn rí nígbà tí a ń ṣe ìfẹ́kùfẹ́ ara wa tí a ń ṣe àwọn nǹkan tí ara bá fẹ́ àti àwọn ohun tí ọkàn bá ti rò nígbà náà nípa ti ẹ̀dá ara àwa náà wà nínú àwọn ọmọ tí Ọlọ́run ìbá bínú sí gẹ́gẹ́ bí àwọn ènìyàn yòókù ṣùgbọ́n nítorí ìfẹ́ ńlá tí Ọlọ́run tí ó ní àánú púpọ̀ ní sí wa ó sọ wá di alààyè pẹ̀lú Kristi nígbà tí a ti di òkú nínú ìwàkiwà wa. wa oore ọ̀fẹ́ ni a fi gbà yín là ọlọ́run tún jí wa dìde pẹ̀lú kristi jésù ó wá fi wá jókòó pẹ̀lú rẹ̀ lọ́run kí ó lè fi hàn ní àkókò tí ó ń bọ̀ bí ọlá oore ọ̀fẹ́ rẹ̀ ti tóbi tó nípa àánú tí ó ní sí wa nínú kristi jésù nítorí oore ọ̀fẹ́ ni a fi gbà yín là nípa ìgbàgbọ́ kì í ṣe nítorí iṣẹ́ ẹ̀bùn ọlọ́run ni kì í ṣe torí iṣẹ́ tí ènìyàn ṣe kí ẹnikẹ́ni má bàa máa gbéraga nítorí òun ni ó dá wa bí a ti rí ó dá wa fún iṣẹ́ rere nípasẹ̀ Kristi Jésù àwọn iṣẹ́ tí Ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ pé kí a máa ṣe nítorí náà ẹ rántí pé nígbà kan rí ẹ jẹ́ abọ̀rìṣà gẹ́gẹ́ bí ipò tí a bí yín sí àwọn tí wọ́n kọlà ti ara tí wọ́n fi ọwọ́ kọ sì ń pè yín ní aláìkọlà nígbà náà ẹ wà ní ipò ẹni tí kò mọ Kristi ẹ jẹ́ àjèjì sí àwọn ọmọ ìbílẹ̀ Ísírẹ́lì àwọn májẹ̀mú tí ó ní ìlérí Ọlọ́run nínú sì tún ṣe àjèjì sí yín ẹ wà nínú ayé láì ní ìrètí àti láì ní Ọlọ́run ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù ẹ̀yin tí ẹ wà ní ọ̀nà jíjìn nígbà kan rí ti súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ nítorí pé Kristi yìí ni àlàáfíà wa òun ni ó sọ àwọn tí wọ́n kọlà àti àwọn tí kò kọlà di ọ̀kan nígbà tí ó gbé ara ènìyàn wọ̀ ó wó ògiri ìkélé tí ó wà láàrin wọn tí wọ́n fi ń yan ara wọn lódì ó sọ òfin àti àwọn ìlànà àti àṣẹ di nǹkan yẹpẹrẹ kí ó lè sọ àwọn méjèèjì di ẹ̀dá titun kan náà nínú ara rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe mú àlàáfíà wá sáàrin wọn ó làjà láàrin àwọn méjèèjì ó sọ wọ́n di ara kan lọ́dọ̀ ọlọ́run nípa àgbélébù ó ti mú ìdìyàn dópin lórí àgbélébù nígbà tí ó dé ó wàásù ìyìnrere àlàáfíà fún ẹ̀yin tí ẹ wà ní ọ̀nà jíjìn ó sì wàásù ìyìnrere àlàáfíà fún àwọn tí ó wà nítòsí nítorí nípasẹ̀ rẹ̀ ni àwa méjèèjì ṣe rí ààyè láti dé ọ̀dọ̀ bàbá nípa ẹ̀mí kan náà nítorí náà ẹ kì í tún ṣe àlejò ní ìlú àjèjì mọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ọmọ ìbílẹ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ ẹ sì di mọ̀lẹ́bí nínú agbo ilé Ọlọ́run lórí àwọn àpọ́stélì àti àwọn wòlíì ni a ti fi ìpìlẹ̀ ìdílé yìí lélẹ̀ Kristi Jésù fúnra rẹ̀ sì ní òkúta igun ilé òun ni ó mú kí gbogbo ilé dúró dáradára tí ó sì mú un dàgbà láti di ilé ìsìn mímọ́ fún Olúwa ẹ̀mí ń kọ́ àwa àti ẹ̀yin papọ̀ ní ìṣọ̀kan pẹ̀lú Kristi kí a lè di ibùgbé Ọlọ́run